ṣá èmi ni ṣé mo gbádùn ṣé mi àfẹ́ wà ní ẹgbẹ́ ni. Eh, kí ni mélòó kan lẹ́yìn kí ni ló fi jù mí lọ. Ah. ẹni tán tí mo fi wọlé ẹ mọ̀ pé mo wọlé orí rádaràda náà lẹ wà ẹ dúró kí ni ń ṣe yín náà. ṣé tìyá yín tí ò sí láyé mọ́ ló jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yín dọmọ ìyá awùsá ni ẹ sọ̀rọ̀ yín o bẹ́ẹ̀ bá kọ́ ọ́ bọ̀ nílẹ̀ ni yóò gé oúnjẹ gidi tí ẹ ṣe kékeré.

ebi gbogbo kan fami lẹgbàá wẹ ọmọkẹ. ojú rẹ ọ̀dà tí wàá tẹnìkan díjà ni ó ń jẹ fún mi kí n jẹun ọ̀dà náà mo fi kan ra ìtàmájé dàkún lórí ọlọ́run bá ń gbọ́n jẹ ọ. ṣé ẹ mọ jẹjẹ tì. jẹjẹ tì. báà mi ṣe gba yín bomi wá. iye ènìyàn lọ bomi moves. Maybe in combination one move. Lẹ́yìn náà ń fún. Ẹnikẹ́yìn náà ní sùúrù ẹni sùúrù ṣé gẹ́gẹ́gẹ́ tì ní abómilẹ́mù tẹ̀sán ń kó wọ̀nrẹ̀ wọ̀nrẹ̀ òsì. Ah, ah. Ọlọ́run, wọ́n á irú aláwọ̀ lẹ yìí aláyé ò yẹ mi tó olúwa má fi mi sínú òkun aláyé. kúrò lọ ń yọ ọ lọ. ìjàmbá so lè po àgbà tó ń lé tají. ó ń tají ọ sì mọ rò bí kí n mọ jẹ ayé bá wọn o torí wọn mọ ibi tó ń yọ ọ lọ bí aláyùn bẹ̀rẹ̀ dákun sọ́ọ̀sì mi sọ̀lẹ́ bíi tiẹ̀ tí wọ́n ń fòwúrọ̀ tàfàlà ni dákun ìbọn níjà bá ń gbowó tá a fọ mọ́tò lọ sọ́ọ̀bù àtowó oúnjẹ. Ah! àmọ̀kẹ́ hmm? kí ló dé ó ṣàárọ̀ ó sì béèrè ìbéèrè lọ́wọ́ mi àfi bí ìgbà pé mi rẹ̀ ń jà ti láì ní ìjà kankan tá a sì jà nù lé. Ah, ẹ dákun tí mo fi béèrè mi gé ọjẹ ni bẹ́ẹ̀ ni ìtí mo béèrè lọ́wọ́ rẹ ọmọ tí ìfàjà rárá wọ́n fọ̀rọ̀ bọ̀rọ̀ mi mọ́lẹ̀ o bá ń gbowó ṣọ́ọ̀bù tí ìfọ̀ mọ́tò lọ ṣọ́ọ̀bù ni o àtowó oúnjẹ. ṣé bí mo rántí pé mo fún ọ lówó kan láàrin ọ̀sẹ̀ yìí. Ah, ọ̀sẹ̀ tó lọ́lọ́mọ ti fún mi lówó gbẹ̀yìn kí mo tiẹ̀ ń sọ tí ń dùn lẹ́nu mi ah, ah. ọ̀sẹ̀ tó lọ kí ni bí ìbá tiẹ̀ ṣe pé ọpẹ́lọpẹ́ ọlọ́run tó mú ọ tó jẹ́ rí one thousand yẹn lápò rẹ̀ ń gbà mo fẹ́ bọ́ ọ fọṣọ àti ẹ̀jẹ̀ pówó òun náà dùn gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ní mi gbowó sọ̀rọ̀ fún wa kùtùkùtù. Hmm. torí ọlọ́run gbogbo àwọn aráalé bá ń gbọ́ ní ìsìn ń rò kó bóyá ìjà ni èso gbé kíní síbíkà ṣe yẹn wọ́n fi máa ń pè wọ́n ó mi àmọ̀kẹ́ kọ́mọ ti wí kan kọ́mọ ti wí kan kí ló dé ọ̀dà ìyá mi ọmọ bá ṣe ṣe tèmi ò ṣírọ́kù bọ́ tàbá yìí hmm? torí bó ṣe ń wù mí ṣe ń gbá yóò sí kò sí sísì lọ́ọ̀ mi bíyàn pa mí pẹ̀lẹ́bẹ̀ wọn ò ní kọ́bọ̀ lọ so ti yọ so dákun díẹ̀ máa ra máa dọ. dákun <laughs> o tún wá rẹ̀ ń tẹ́bi ọ̀pá kú lálẹ́ àbí mo sọ fún ọ pé mo fẹ́ gbàwẹ̀ biribiri. àmọ̀kẹ́. Okay. Mm? àmọ̀kẹ́ hmm. ẹni bó bá jáwèé náà la gbà báyìí bí àgbà o torí bó ṣe ń wò mí òṣòwò lọ́wọ́ mi o. <laughs> Sàámú níwọ̀ àti ta ni gbogbo náà ni wọ́n gbọ́ ẹ dìde o Sàámú ti fẹ́ mọ ọjọ́ lọ kò fẹ́ fowó jẹ́ lẹ̀ kò fẹ́ fowó jẹ́ lẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ àrùn àǹtí àmọ̀kẹ́ ẹ ṣe fẹ́ràn wàhálà báyìí náà tẹ́mi èmi ló mọ̀ ń bá wù èmi fẹ́ràn wàhálà. àbí nígbà tí òun ṣe nílé wa nìkan ariwo lẹ́ni ariwo lọ́la bí ẹ̀kọ́ apọ́kọ jẹ kí ló dé náà. tèmi tá a bá bẹ́ràn wí ó yẹ ká bẹ́ràn náà wí náà ah, ah, ẹ̀yin náà ṣojú ṣe yín bàbá mi. Mm-hmm. Ah, yọba ń da fún ọ tó kẹ oore o à ń torí àjà àjà àjà níta ní ìjàlẹ̀kùlé o tẹ́mì ní ìwọ yìí hmm. ìwọ tó yẹ pé wọ́n lọ máa jẹun jù nínú ilé hmm. ìwọ ló sì máa lọ dáyẹ́tì ọ sì jẹun bí òkú bíbí kó kú ni. ẹwà má sọ̀rọ̀ sí mi o ṣé ah. ìpèrèjú kúlà kékeré tẹ fi mọ́yàn ah. ló jẹ́ tí ọkàn bá yín ìbọn rẹ̀ pé yóò jẹ́ tí ọba ah. wọn tó jẹ nìyẹn tó yọ mi ṣé mo bá yín mánéèjì ẹ̀ yìí. nípèrèjú lè mi ní kíní kékeré kúlà kékeré yìí. kò lè dùn mí fún ọsẹ níbọ̀ bù kọ́fà hmm. àbíkẹ́rẹ̀ mo bá ń gbowó oúnjẹ ní ti èmi mọ̀ ṣé ó jẹ́ mọ́ bá tèmi lọ kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe yanjú rẹ̀ torí kò ṣe ṣe ń gbáyìn tókẹ́ gbáyìn kò sí lọ́ọ̀ mi. so ti sákàǹtì ee sákàǹtì. díẹ̀ díẹ̀ náà kí ló ṣe ẹ̀ máa fún un fọ́ orí ẹ̀ farabalẹ̀ tí ẹ ní sùúrù náà ẹ ní sùúrù. ẹjọ ẹjọ sùúrù lóró. ṣé tẹ bá mú mi dán ṣé ẹgbẹ́sẹ̀ mi gbé ni. ọ̀gá yín lèmi máa bá fà lọ́nà. ọ̀daràn ni ẹ o ò ní rẹ́ẹ̀dì láti máa sọ anything ah. idiot wo ọwọ́ pálábá ẹ ti ṣègi ó ti bọ́ fún ẹ gbogbo ẹjọ́ òṣì tó ń ro yẹn o ti ṣe tipẹ́ bọ̀ ò ní ìbáyìí ọwọ́ ti tẹ̀ ó dẹ̀ lè bọ́ níbẹ̀ ó bá àmọ́ gọ́vnà kò mọ anybody mo promise ẹ lọ́ọ́ béèrè mi mi ò kì í ṣe tí o lè bọ́ níbẹ̀ please move this idiot from me. má rọ fún mi sẹ́ kí ló ṣe yẹ kí ló ṣe léyìí wọ́n ṣe gbà wọ́n. idiot. ọ̀gbẹ́ni má rọ gbàgede ọ̀hún àbúrò wọ́n máa tí mo ṣe ń délé báyìí òun ni mo rí àwọn ọlọ́pàá tó ti wá gbé Túndé o ibikíbi tó bá wà kóra lé lò síbẹ̀ sórí ọlọ́run lójú ẹ̀mí gan wọn ò rí mi wọn ò rí mi ọmọ ìjọ sọfà yòókù náà ṣùgbọ́n. fẹ́lù kí ló ṣe yín kí ló ṣe ń tẹ dúró bẹ́ẹ̀ tó wá gbàrò dán. àròdọ káyì wàláyé bákẹ́tẹ̀ bákẹ́tẹ̀ káyì bákẹ́tẹ̀ tent kágẹ́ni kó káyì ṣé èmi á kọ̀ǹfilẹ̀ fún àwọn pé ara ti ro àmì àmọ́ ilẹ̀ àgọ́rá ti àfọkọ́ tó yẹrí ilẹ̀ àgọ́rá àfọkọ́ tó yẹrí ṣé ilẹ̀ àti kọ̀ǹfilẹ̀ fún àgàgà pé ara ro òwò tí èmi tó sí orí ti alẹ̀. ẹ má bínú ìgbà tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń pòṣè lọ ẹ dẹ̀ tún wá pòṣì bí ẹni tán ní kó wá gbàrò dán ẹ má bínú kí ló ṣe yín. kí ló ka ti àwọn gangan ní ẹ̀bẹ̀ ah kai a ti yé mi kai òróré a ti yé mi wàláyé ka gane ko yorùbá ló àṣàrò ẹni ẹ bá bínú ni àwa ń ju àlọ ka gane ko màmá tí àwọn tó bí àwọn ni ìwọ fi sòló mákindé tí àrà fi jọ kai abojúgun ní ẹgbẹ tí a ti kọ́lẹ́ kọ́ níwájú ẹsẹ̀ mi wàláyé before i advance for you kai àbí tẹ̀mí akọ́ gẹ́gẹ́ wàláyé ka gane ko tí ẹ bá ṣe ẹbí sàmú tí àtọwọ́ tí a ní tálà tí a bọ́ àti àpò. kí ló ṣe bẹ̀rẹ̀ sàmú. àti àwọn mi tí a àpò ni. àti àwọn yín bá ah, ti àtàwọn ẹ pẹ̀lẹ́ ṣé n bá yín bomi wá mo rí pé tí ń làágùn ẹ ti ń bínú ṣé n bá yín bomi wá nítorí bẹ́ẹ̀ ṣe wà ìgbóòrùn yìí ṣe mú yìí ó ti jẹ́ kéèjẹ́ yìnyín yẹn tẹ́pẹ́ṣọ̀ yẹn kó máa háì gan so ṣé n bá yín bomi wá. táyà àríyá ìwọ àti àmì wà láì àti ní problem. problem yẹn gan ni. àti ní problem. problem yẹn ṣé n bá yín bomi. àgbófà ti. àrùn yìí ti pọ̀ jù o ẹ gbà mí o. ìwọ ọmọbìnrin. ní kẹ́ni. Hmm. káì lè wọ̀ lọ́yìn káì ẹ̀dúró yìí sílẹ̀. ẹ ọjọ́ bàdà sí nǹkan tí ọkàn ó dá sí o ìwọ àpọ̀n lásán lásán nígbà ọmọ bọ́ ṣe ń tọ́jú ilé. Sàámú Sàámú ìwọ náà tiẹ̀ wẹ́n tó ń bá rìn wẹ́n tó ń bá rìn bọ́ọ̀lù ó sì mọ̀ tọ́jú ilé ṣe ojúṣe ilé ẹ̀ lè ṣe. wo wo wo wo Yorùbá ti àsọ̀rọ̀ Yorùbá ti àsọ̀rọ̀ àsọ̀rọ̀ sínú Yorùbá o kágẹ́ni ko Yorùbá sọ pé ń wọ́n gẹ́gẹ́gẹ́ ni èbú àti àgbàlagbà. Ah, ẹ abọ́ ń bá mi wí o ń bá mi wí. má bí mi kọ́ ti àwọn ọ̀rọ̀ tó sọ. àwọn onífi ọkọ rẹ sọ. ẹ ṣèdù iná sọ ààrẹ iná sọ ààrẹ. wọ́n wòrán ṣé bó lè wòrán. Hmm. wo sórí ìwà ọmọbìnrin yìí ọ̀n fèsù lẹ́sẹ̀ o ibi o sì ń bá rè yí ibi tí ó ti kàbùkù o tún wà ń fẹnu sakasaka yìí ọ̀n fi ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ mi. odidi ìṣèyídú ọ̀rẹ́ mi tó gba yìí. lọ́ọ̀rẹ́ náà dà. ọ̀rẹ́ kọ́ọ̀tàkì kọ́ọ̀tàkì. èrì irúkirú ẹbẹ̀ wo ń ra sẹ̀. ọmọ bínú tí ẹ sọmọ wòran o fíìmù tó gùn ní sísè ní. bá ń gbówó oúnjẹ sàmú bá ń gbówó oúnjẹ. oúnjẹ kí ibi tọrọ tó yọ kò sì sí gbá lọ mi. ẹ ṣe mi àti ẹ. bí n bá dé jẹ́ n wà ká lọ tí n bá ti wà ká lọ bí n bá ti dé n tọ́ bá ti yọ sí n lọ ọmọ mi Sàámú. wà ká sọnù gbàngbó wọlé. ẹ ẹ Sàámú èmi ọwọ́ àkàsọ ni mo ti pè fún. Sàámú káì hmm. Sàámú hmm. owó tí owó tí afọwọ́ ní àná. wèrè ni ó ní. Ah, ah, owó kú ní. wèrè ni ó ní kí ló dé tí ò ní kẹnu rẹ ò ní gọ́mùsàn rárá láti sọ ti ẹnu rẹ àdúgbò <laughs> ìjà ọkọ̀ rí o ìjà ọkọ̀ rí o káyọ̀ gbé. bẹ́ẹ̀ lọ́dọ̀ọ́dẹ sóhun oje lọ́dọ̀ọ́dẹ sóhun jáde. tí ogun wa ti ṣe. béèyàn bá ti wà bí ọba ti rí nílé kọ́nà lẹ́nu kó lè fi sọ ti ẹnu rẹ̀ yọmọ tí èèmọ sọ jákujáku ṣó yẹ kí wọ́n sọ̀rọ̀ pé wó kan bẹ lọ́ọ̀ mi ìwọ sì rèé ìwọ rèé ọ̀lẹ ni ọ́ ṣèédù tí mo mọ̀ ọ̀lẹ ni ọ́ nígbà bá fi rìn dé Johnson ní ìsìn lọ́mọ pẹ́sẹ̀ ń wo sàmú wẹlẹ yìí sàmú dúró sàmú wẹlẹ yìí ẹsẹ̀ ń ru ọ àbí ó rí i ṣé bí mo tọ́jú owó òun kéènì rí ó lè fi rí ìwọkọ̀ àti pé bébí bá ń pa wá a rí nǹkan kan rà tá a mọ̀ jẹ lọ bí bí búrẹ́dì lójú ọ̀nà ọkọ̀ ní ìsìn oṣoojú bíi ilé tìró wà á wo hànrànràn òsì. ṣé a ti lọ ni. Hmm, dúró ibẹ̀ ló ti rówó oúnjẹ. níbo ni ọ̀wá ni lọ báyìí. lẹ́kùnjẹ́ lọ jàre. wọ́n ìfúnmi lẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀ ni wọ́n. dúró ìwọ lọ́gbọ̀lọ́gbọ̀. dúró làgbàlagbà tí ò tí ò dànù wà láyìí èmi ọmọ kékeré a dànù tù jù wọ gẹ́gẹ́ lọ làgbà a ti ń ni. Ah. Dada, how are you? Card. Irú èwo èlò? Hmm, blue, Sorry, Dada bá mi lọ sọ́dọ̀ ya rárá mọ́ bẹ́ẹ̀ mo ní bí ọ̀tà bí ọ̀tà méjì péré. kí ni kí lè sọ. bá mi ra pé ọ̀tà. tí n bá yín lọ ra bọ́ ọ̀tà ṣé mo èjì mi ni. dada kó bá mi ra pé ọ̀tà oníṣẹ́ mo méje ni. ṣé mo èjì mi ni. ok o jọ o jọ o tó rọrùn kí ni èjì ẹ o. ṣé mo èjì mi. a ní kí ni èjì ẹ. ṣé mo èjì mi. ẹ gbà mí wọn àti tẹ o ókè ókè ókè ó ti yé mi jọ ń dúró ọlọ́run èmi gan tí mi ń ṣẹ́gbó orí ẹ̀ éjì wo lòun máa tó báyìí mo ṣe rí. èmi ò mọ àní tèmi ṣe mọ éjì mi ni. ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ à ó dà jọ àní kí ni éjì ẹ. ṣe mọ éjì mi tàbí wọn kí n kí ọ̀tá èmi tí mo ju dáadáa àti mọ́mì mi lọ. ó ti wá yé mi wẹ́n ah definitely ló ju èmi gan lọ yẹn. kí ni éjì gan. ṣé mo jẹ́ bí ọmọ kékeré ni ṣèédù. káyì. kí la wá ibo là ń lọ ganan tá a rìn ìdí òpònú kí báyìí. ọkùnrin ní ọkùnrin ní àkéṣe wà láyé. ṣàlàyé fún ibo là ń lọ ganan. ṣé ìrìn ju ibi á lọ jìnnà wà láyé ajáde kó àmọ́ ibi tí a yà gẹ́gẹ́ ni a ti pọ̀lọ́pọ̀lọ́pọ̀ ìyá ọ̀dà àtàlàyé fún mi hmm. torí ní ìtàrin ní ìsìn kò fẹ́ bẹ̀ mí láàmú mọ́. káyì ẹni tí ẹgbéyàwó ti a bá gan kan tí a náà rùn sórí sórí rẹ o ṣé tí o wálẹ̀. kagani ní kémi àti àwọn lọ sí ilé latifal ká ló jẹun kó mọ ká kọ́ntínú ìrìn àjò ọ̀dọ̀ latifal. Eh, eh, eh. kárí ah, ìjẹun kẹsàn án ìṣẹ́rí ọ̀bẹ jì í. gbogbo ara mo fi faramọ́ yín o. àwọn ọmọ bẹ́ẹ̀ ló ń jẹ. gidi okùnrin lèèyàn fi gbé tòde. èyí ni mana sẹ́yìn mo faramọ́ yín. Mm. àbá ibo là ń lọ gangan dàbá ti kú ilé latifal. Ah, ah, ìbéèrè tí ẹ wá ti àpọ̀jù gangan ìbéèrè tí a ti pọ̀jù wàláyé kágẹ́ni kò ṣé bí yorùbá ni àwọ̀. ẹ ẹ yorùbá tí àwọn gẹ́gẹ́ wá sọ̀rọ̀ tí a pòwe sínú yorùbá tí àwọn tí àwọn sọ fúnra wọn. iná wí. tí a sọ pé orí àrè gangan ni àrè àwà orí ìrìn lóore wà. yóò wà ọ̀rọ̀ rẹ ti á yé mi bí ọba dé. yóò wà. sórí àgbàrá òjò rẹ èmi ni ò ní yájú lẹ̀ mo wọlé tèmi. onílé mi ò ní gbà fún mi torí ìtọ́ fẹ́ máa mú mi rìn bí ìgbà tí fúlàní bá bẹ̀rẹ̀ sí ní dáná kì í tí ò wá ní yọ nǹkan kan èmi ò fẹ́ èmi máa ń láìkí kálá ń lọlé gbà pa ń lọlé fẹ́lẹ́ nísìn mhm. tàbá ti bá fẹ́lẹ́ àmọ́ kò yóò fún alówó. <laughs> fẹ́lẹ́ fẹ́lẹ́ abasi là ń lọ bòmí náà eh. bóyá bàbá Paul là ń lọ bá. Ah! bàbá Paul ah! pásítọ̀ fógúnbẹ̀ fógúnbẹ̀ eh, eh! fógúnbẹ̀ wòlíì fógúnbẹ̀ fógúnbẹ̀ fógúnbẹ̀ bàbá bá yóò fún alówó ọmọ ń dá sí ìwọ gbẹmí díẹ̀ kí wọ́n ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ kí wọ́n pọ̀n mi bí wọ́n bá ti pọ̀n mi díẹ̀ nígbà bá fi dé ọ̀kan ara mi ó tún ti nà ọ̀sàmọ̀. ṣebí ìwọ ìwọ sọ nílé tí àwọn kí àwọn tó pọ̀ nílé tí àwọn kẹta èmi èmi èmi èmi o èmi ṣáájú òkú máa o èmi èmi asúwà mi ìní jẹ́ asúwà àwọn kókó báyìí ìyẹn oṣù àwọn báyìí. lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ ọmọ bí ilé mi ṣe jìnnà síbí yìí ilé mi jìnnà sọ́wọ́ àlọ́ ọmọ ni dákun dákun jẹjẹ jẹ mi ò pọ̀ díẹ̀ náà. àmọ́ tí ẹ̀wọ́ bá ti pọ̀ díẹ̀ tí a bá ti di díẹ̀ yìí èmi náà àdúró wọn á pọ̀ díẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. o ká orí òwe kẹnẹni orí òwe kẹtẹgẹdẹ lọ. ó yá báyìí báyìí yá yá yá yá yá yá. ṣé é gé. You work! Hey! Ah! Come on, Nigeria, fuck her. Kai, fuck her next face, kuma. Kole, kole, agwa ti ra binu ni ọmọ ti apo to jojo jojo. Kole kole. Ah! Ah, I go 40 àti awo òkè. Ni no de. Allah, if I was Kwara. If I won you Kwara. Kwara ko. Ọ̀ṣun ni. Sanu mm-hmm. mm-hmm. kole. Eh, ngba te wa kora yín lera yín. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé òfu ọjọ́ kejì ọjà dẹ́mu. <laughs> Àdúpẹ́! Sàámú káyì ọ̀pọ̀ ọjọ́ kejì ó jà yóò wà gáskà àdúgbò. wọ́n bá mi ṣe ọ ni èmi náà mọ̀ kàn bá mi ṣe ọ. ṣèdù hmm? sórí èmi gbọ́ Yorùbá ó rí i pé bá ọba ti ń sa haúsá rẹ̀ ń ìbọn ọ̀dà sí i àmọ́ gbogbo tó bá ti jọmọ́ bí èpè ní Yorùbá èmi máa ń sá fún mi ẹ̀yìn dákun làtí wọ́n jẹ́ àjòfò ó ní jòfò láyé rẹ̀ wọ́n jẹ́ àjòfò ṣé bí n bá jẹun bí mo ṣe ń wọ ìmọ̀lẹ̀ kú o. Ah, ó bá kú ni ó kú o àníbùbàkú ni ó kù ibi tẹ́ wẹ́ lé mi kò sí nǹkan kan kódà bẹ́ẹ̀ wọlé ẹ̀ lè rí nǹkan kan jẹ kò sí nǹkan kan o ah, ah, ah, ọdẹ yín tó roko tí ò pẹran bọ̀ ni àsán ni ó jẹun. ẹ̀yin láti sórí àsàn tó ń da kan àwọn adùn fúnra wa náà àpilẹ̀ wẹ̀ràn jájà sàn wọn pilẹ̀ ti wọ́ọ̀mù mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àsán ló péèlì mi o dókítà sọ pé kí n mọ wulẹ̀ mọ jẹran mọ́ kódà ẹja bí sì ajẹ́ bí sì pọ̀ mọ́ lórí ẹ̀ àjẹpọ̀ tó wá ní òsì wàrà àjẹ gbogbo ń tọ́ ọba ti gbé fún àwọn àyìnbá ṣe wáyé ebi ń pa mí kékeré ìgbà ìjẹun ó kú. bó bá kú ni o kú ah, mo rò pé tìrẹ di etí yìí di nìyẹn a ní òsò oúnjẹ. káyìlá ti fa kuma ko ko ko ko tuwo ne ko shinkafa ko amalen kuma pupul kaka asan meji meji asan meji kuma asan meji wọláyé. abẹ ni ó jẹ àṣà méjì méjì torí tí mò ń gbé gbogbo ẹ tí ò yọ tó òun fetí ìgbọ̀n nù ni bọ́ọ̀ bá gbédè ṣé bọ́ọ̀ gbèké ìwé ọlọ́dà àdó òsì gan a ní ọgbẹ́ni oṣù ọ̀gbọ́n. ẹyin ẹyin Làtíò Làtíò èmi Làtíò èjì. alákòóbá yẹ kuléku o abẹ̀rẹ̀ kúmọ́ àti kùnìmọ̀ kólẹ́mọ̀ o olólóde kúmọ́ àti kọ́lọ́ ní. Hmm. sọ́mà mi ń fi ọ̀nù. má wulẹ̀ pa. Làtíò. ẹ tí n bá jẹun kò lè kú o. ẹ fẹ́ gbọ́ ẹ jẹun àbí hmm. Hmm, ẹ jókòó hmm. bàbá ti ta bá dẹrẹ bàbá ta ẹ jẹun ẹ jọ ah. kájọ mọ tajà. kò sí awo ma náà ata àjà kuma àkó àkó gbèsè kuma fún pété. ilé ìwé wọlé samu ilé fi rẹ o eh. samu eh, ilé fi rẹ yàtọ̀ bàbá. lati lati bá a wọlé káyì awol ẹ̀yin ológbò tí a awol. Good day, sir. Uh, Good day. Sir. Good day. Um, ìránṣẹ́ ọlọ́run ni wá bí adẹ̀ ń lọ ni ẹ̀mí ọlọ́run sọ fún mi wípé kí wọ́n bá sọ̀rọ̀. ṣé àtúnbí ni Do you thoroughly read your Bible? Ìbéèrè mi ni wípé ṣé àjọṣepọ̀ ẹ̀yin àti ọlọ́run yín ṣé ó dán Sorry, bros. Oh, how often do you read your Bible? Ṣé Ọlọ́run lẹ fi ṣe àkọ́kọ́ nínú ilé ayé yín? Dẹ́njú gbogbo ẹ lọ. Do you acknowledge him as your Lord and Saviour? very very important thing to do so if you don't mind excuse me. Oh, ẹ Any suru? ní sùúrù ẹ ní sùúrù mo ní ìwé pélébé tí mo fẹ́ fún yín mo dẹ̀ máa advice yín Ke ka kà nígbà e ẹ bá ti rí ààyè láti kà ọlọ́run á dẹ̀ fún yín kà ẹ gbà ẹ jẹ́ ká gbàdúrà in Jesus name in the mighty name of Jesus Oluwa, bá mi dáàbò bò bá mi wà pẹ̀lú ẹ ẹ̀mí ọlọ́run bá mi wà pẹ̀lú arákùnrin yìí kí ẹ̀mí ọlọ́run kó wà. ẹ pẹ̀lẹ́ bra timothy um, ìran ńlá lọ́lọ́run fi hàn yìí mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ ẹ fojú kékeré tàbí ọwọ́ yẹpẹrẹ kẹ́ ẹ fi mú un bó ṣe pé àwọn ará ìṣáájú nínú bíbélì nìyẹn tí gbogbo wọn dẹ̀ sọ wípé èmi nìyí olúwa ràn mí ẹni tí bàbá bá dẹ̀ fẹ́ràn òun ló máa ń pè é ó wá kù sí ní lọ́wọ́ láti ṣetán láti jẹ́ ìpè ẹ̀ nítorí pa àrùn lè rí gbà. ṣùgbọ́n pásítọ̀ ta ni mo jẹ́ kí ni mo jẹ́ mọ́wájú olúwa tí màá ṣe ní pé iṣẹ́ tí olúwa rán mi nù nílé jẹ́ àmọ́ àti rìn inú ayé jìnnà ọmọ òbúrò ni wá báwo mo ṣe lè máa jíyìn rere ṣe olúwa fáwọn èèyàn tó wá gbọ́ sí mi lẹ́nu èyí ó ṣe ní kàyéfì ìran yẹn bà mí lẹ́rù gidi. ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ torí bíbélì jẹ́ ká mọ̀ wípé ènìyàn ń wojú ọlọ́run ń wo ọkàn ṣẹ̀dẹ̀ rí olúwa ọlọ́run wa tá à ń sọ yìí ó ń wo onígbéraga lókèrè bẹ́ẹ̀ ló fẹ́ràn onírẹ̀lẹ̀ ọkàn tẹ́yìn bá ti ṣetán láti jẹ́ ìpè ẹ̀ ẹ̀yin kẹ́ ló máa ṣiṣẹ́ ẹ̀ olúwa máa lò yín bí ohun èlò ọlá ni nítorí pé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ ẹ̀yin ẹ fọkàn balẹ̀ tẹ́ bá ti ṣetán olúwa pẹ̀lú yín ohun kan tí èmi kàn máa bí ni wípé ṣé ẹ ṣetán láti dá ìjọ ti yín sílẹ̀ fúnra yín ni àbí ẹ fẹ́ gba bẹ́ẹ̀ ìjọ kan kọjá. ìgbà tó jẹ́ pé olúwa fúnra ẹ̀ ló pè mí e, báwo mi kí n dájọ́ tèmi sílẹ̀ kí n balẹ̀ máa jẹ́ iṣẹ́ olúwa dáadáa bí mo ṣe fẹ́ lọ́kàn mi. ṣe rí gbogbo ẹni tó lúwa bá pè pátápátá ó ti mọ bó ṣe máa ń bá wọn ṣe kò sí nǹkan tó burú nínú pé bóyá kẹ ẹ dájọ́ tèmi sílẹ̀ tàbí kẹ ẹ gba abẹ́ ìdọ̀kan kọjá ṣùgbọ́n mo fẹ́ kẹ ẹ mọ̀ wípé kò sí magic nínú iṣẹ́ olúwa ẹ gbọ́dọ̀ fara yín balẹ̀ kí ẹ gba ẹ̀gbọ́n ẹ̀mí mímọ́ kí ẹ ṣe baptism kọ́lọ́run fún ara ẹ fi àwọn ìran ńlá eléyìí tó máa mú ayé gbàgbọ́ pé lóòótọ́ òun olúwa ló pè yín. kò sírọ́ nínú gbogbo ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ yìí bert ṣé àmàwá ti torí pé yẹn kọ́ mọ mi yó we all will now make decisions pé àní mu mímọ́ lọ́rọ̀ tó lè ṣe fẹ́ jẹ́ ló ṣe jẹ́ bọ̀wọ̀ come to think of it why is today number seven sars ó yẹ kí túnde fara balẹ̀ náà gbogbo steps ẹ̀ṣẹ̀ àwọn ìdàpẹ́ take ó ṣe àti work out. ọ̀gá ọ̀dájú gbáà làwọn sars yẹn ah, báwo ni wọ́n ṣe máa fi bọn dára síyàn lára bẹ́ẹ̀ yẹn six bullets ni wọ́n yọ lára Túndé six bullets. kí ló ń sọ yìí àwọn sars la pé ó ya wèrè gan. ẹ̀yin guys ẹ kúkú ro nǹkan tẹ́mi rò ṣé ẹ̀yin ò rò pé bí Túndé ṣe kú yẹn ó dá lápá kan ṣá torí pé mo mọ̀ dájú ni kánítúndé òkú wọn á tọwọ́ bọ̀ lọ fún dáadáa <laughs> títúndé bá lọ jẹ́wọ́ pẹ́rẹ́ sẹ́yìn ò rò pé bóyá ìgbà yẹn gangan ni wàhálà wà. ọ̀tọ̀ ni o. láàrin kúrò ń bẹ kúrò ń bí yẹn èmi àti yín àmọ́túndé dáadáa tó dé òní ẹ̀ bá jẹ́rú kò ní jẹ́rú owó bẹ́ẹ̀ yẹn kó lè sanwó ẹ̀ láéláé. láyé uh-huh. bọ́lẹ̀ ń bẹ̀ ó má tanra ẹ̀ ẹni ìjà òde bá má ló ń pera ẹ̀ lọ́kùnrin hmm. ẹ jẹ́ ìbéèrè nǹkan lọ́wọ́ gbogbo yín àtìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ta ló jẹ́ súnlé láàrin gbogbo wa inú fu àyà fu òun kọ́ la fi ń rìn káàkiri gbogbo gbòòrò. wo ṣakọ mi fi pé òótọ́ rọ̀ ní láàrin sọ ó dàbí ẹni pé ọlọ́run fi kùtùndínlógún bò wọ́n láṣìírí. Right. Figure. Okay. kò sí rọ́ńbẹ́ omi ò ní reason tó fi máa ní pé ká jáwọ́ nínú iṣẹ́ yẹn. ṣé wọ́n ń dá láre lóhùn ni ẹ má dá láre lóhùn fi sílẹ̀ ṣoríṣẹ́ iṣẹ́ ẹ ni bí ìgbà tó roko tó rodò wàá padà bọ̀ wá bá náà ni. Ah, ah, wow lovely lovely ladies ẹ jọ̀ọ́ ẹ má bínú mi ò bóyá mo lè jókòó pẹ̀lú ìkájọ máa ṣe fàájì. Ah, feel free. wow this is lovely i love what i'm seeing. <laughs> kiri vodka lemoni oh boy come here why báwo ni kí ló dé tó pé vodka ló fọ́ ọ lé ní sí mú. nǹkan tí wọ́n dà níbo fún wa. Ah, no no no no no no no wọn lè béèrè fún vodka ẹ jọ ẹ bá mi sọ nǹkan tẹ bá fẹ́ mú kẹ sọ fún náà. ẹ ẹ̀dẹ̀jẹ̀ ká mọ àwọn ètò àwọn ìjọba ìtàn. ah ah my young lady you see owó ìwà lẹ mo fẹ́ kẹ̀yìn bá mi nà ni o ìṣẹ̀lẹ̀ yìí ẹ gbé lọ lè gbé lọ lè bọ̀ this one i want to buy you must take it. ẹ ṣe ẹ jẹ fún wa lẹ́nu ẹsẹ̀. beautiful vsop place okay and um, kí ni kò tẹ máa like láti fẹ́ jẹ. Um, ṣe ẹja. ó wà ok ẹ lọ sínú kitchen ẹ bá mi prepare ẹja tó tóbi jù tó tóbi gan tó yẹ ah, fẹ. then before that ẹ bá bá rẹ àwọn ìgbín yẹn àwọn snail wọn um, tó wọ wọ. yeah we prepared meat you know because um, this thing is so hard tó wọn máa fi jẹ ní lórí ara calm me down okay ah, ah, make it quick please sọ pé mo wà ń bí come make it fast alright. èmi wọn lówó ìwà ẹ̀ka bá wọn náà. ṣé problem kan tẹ̀mí mi nìyẹn. àdéhùn àyà yẹn ajá. <laughs> ẹ kí lẹ fẹ́ gọgọgọgọ. my god <laughs> Oh, mo pẹ́ sọ pé ọmọ dàgbà yẹn ló tán kristu tó bí mi yẹn pé ọmọ inú ọgbà ní òde ní fẹ́ kí n jábọ́. ìṣòro ah, eh, ìfọ̀n ni mo fẹ́ ni pé balẹ̀ yóò ṣe ní dry tẹ máa bá mi wó ẹ̀tẹ̀ yẹ gbogbo lèmi fẹ́. Ah, alẹ́ yóò lè dry fún yín eh. ẹ̀yin tí mú táǹkì omi ẹ̀ ti dá sílẹ̀ kẹ́ má bàa rìn lórí yanjú. Ah, ọgbọ́n dandan rí ẹ. ok nísìnyí báwo lè ṣe wá fẹ́ sí. ẹ ṣe ní gbogbo ọ̀nà ẹ bọ́gà pé ọwọ́ mi ọwọ́ yín gbogbo lẹ̀ ní ìlú wa. black and white ni. ó dàgọ̀ ṣe lálẹ́ ìgbogbo lọ́pọ̀ ìwé confusion transmission alẹ́ confusion transmission gan lẹ gbé mi sí yìí ẹ confuse mi kẹ transmit mi dànù ẹ I want to be utterly transmuted. ìgbẹ́ kan pé èyí ká má rántí orúkọ yín mọ́ lára. mi ní orúkọ mi gan mọ́ orúkọ ẹni ló máa jẹ́ ìsìn. àwọn tó gbá yìí. iṣẹ́ gidi lẹ of course. but then how sure are you about this job. kí ló mi pè ṣaṣọ aláwọn ilé òkèrin láìpẹ́ tó ten million naira lọ́wọ́ nígbà tí mo béèrè reason. what? sometimes in my dé club àwọn ọmọ tó to tó kan tó ọ̀ tiẹ̀ tó bàtẹ̀ èèyàn wá máa ṣe làwòlà you know so irú èmi àwọn wà bẹ́ẹ̀ you know máa fọwọ́ para bí kíkí ni no no no no i can take that shit. Ah, lọ́wọ́ kan ṣé torí nǹkan kékeré yẹn lẹ́sẹ̀ máa ń gbé bíi ten million naira rìn tẹ́ bá rìn. ṣé tó rò wọ́n bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ èmi á máa ná ojú mi àbí àbí tí nǹkan bá bá ti ṣẹlẹ̀ wọ́n bá sáré wá báńkì pé kí wọ́n nídìí owó màá náà kì í jẹ́ sáré lọ́lé àbí jẹ́ pé báńkì mi. Eh? no now i must know all is at all. ẹ sọ̀rọ̀ lóòótọ́ chief ibi ayé bá ti bá ni láti sùn kò lè dà kí fadáfàjì lẹ́tàn bí kéèyàn má rọwọ́ yọ. kódà so ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ten million naira man lábẹ́ ìpàtì. Ah, ah. bọ́ àìkẹ́yìnká là ń fọwọ́ bọ̀ I am fun not fucking <laughs> I am freaking rich man ten million always. you can say that again. ten million naira. I'm so lucky to meet you. Honestly, you guys have met your fortune. oh, cool. oh, what happened, my Jane? A jẹ́ pé ìdúró síbẹ̀rẹ̀ síbẹ̀ tó gbódó mìíràn. We have just three days láti plan gbogbo hmm. trip yìí. Àbí kílẹ̀ yìí What's wrong, tọrọ ni o. Nígbà tí ìyàwó ò bá ti sanwó mọ́, aṣáàmú àríyìn kankan máa jẹ. Àbí. let's let's give this a second thought i mean tí maga ò so mo, mọ́ eyín ò sọ pé ká mọ́ lè Wa, wàhálà rẹ ṣe orí ẹ ti dàrú ni wàá kí ló tó máa ń ronú bíi wèrè báyìí kí ló ṣe ẹ́ lọ́tọ́ ẹ pé tá a bá ń wí mi ni mo máa sọ ń tiẹ̀ ọ̀gá ojú mi dáadáa bọ́lẹ̀ ń bẹ jábọ̀ a máa ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ ilé. mi ò sọ pé kẹ́ máa ṣiṣẹ́ yìí àwọn èmi kọ́ rò bóyá ká jáwọ́ lápọ̀n tí ó yọ ká dá mi láàkánú ni. àpọ̀n wòlé ẹ̀wọ̀n ni òyọ̀ gangan náà. ah there's there's money a ní owó owó tàdé tí kú jọ i mean it's well enough for us láti ṣẹlẹ̀ ayé wa i mean guys tí kú bá ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni o. Hey, make we remember Túndé o. Ẹ jẹ́ ká fi ti Túndé ṣe àríkọ́gbọ́n. Jákèjádò Lánre. Ah, ah. Kí ni gbogbo ilé gan-an? Tó o bá náwó gidi tó fẹ́ ṣe wá Lori. lórí iṣẹ́ tó wà nílẹ̀ yìí, ó máa bẹ́tà kó dákẹ́. Please. Ẹyin guys, next week is just around the corner. Please, let's plan. Ẹ ká plan now. How much ṣe fẹ́ rólẹ̀ àbí kílẹ̀ fíìmù. Ẹ nà. Lánre láyé máa lọ. láàrin òun pé fílẹ̀ kó máa lọ láàrin kọ́ tẹ̀rí bá ok now guys calm it off calm it off you know what we do now agbéwè kalẹ̀ a máa plan around it. bá she máa yí tẹ̀ She get it. That's my oh, shit. is coming. Ẹ káàbọ̀ sá. Ẹ pẹ̀lẹ́. Uh, máníjà yín lọ. Máníjà ti jáde bọ́, wọ́n ti ṣètò yàrá yín sílẹ̀ kan tó lọ. Ah, Kíkẹ́ mú ọ sí yàrá ta ṣètò fún ọ. Ó yẹ jẹ́ káàbọ̀ sá. Ṣé máníjà yín bá dé? Ẹni kọ́ yọjú sí mi. Bọ̀ knock kó tó wọlé o, tàbí kó pè mí lórí intercom. We understand. Ẹ <laughs> ọ̀nkú kí ló dé ẹ̀dúró dẹ́ni tẹ́ ń dúró lè mọ́ ni. àwọn má ṣe ọ̀nà mò ń bọ̀ wàá rí mi very soon tó gbọ́. alright I ma respect yín. ó dà o. ojú fresh turkey ọmọ mi black hour ṣẹ́rí ẹrù ló wà lẹ̀ òun náà máa ná lálẹ̀ bọ́ọ̀ sẹ́kọ́lá máa lò ń bí o ah, ọ̀la another one la máa tún gbé wa. bó jẹ́ oṣù kan mo wà ní. ifá tí ò bá ṣe pé torí tí ò bá ṣe torí Àbújá tí mo fẹ́ lọ ní ọkọ̀ rẹ̀ táàrí ẹ máníjà ọ̀rọ̀ rẹ̀ máa ṣe lọ́sẹ̀ máníjà mo sọ fún kókó èmi ò yàtà kan wíwí ní wọ́n ó máa fẹ́ interrupt the transmission. lọ́rọ́ kí ló kí ló má ṣe yìnbọn kí lẹ̀ wá. owó tuntun wọn ò tẹ̀lé tẹ bá ti ń gbà wọn sí wọn sọ ṣe jíde káàkiri the next thing tẹ to ṣe á bọ ọwọ́ èdè ṣé ẹ wojú mi ni. wọ́n ti bá lọ́wọ́. ṣé ìjọba owó fún mi. ẹjẹ kó tó wọn lọ yà ẹjẹ tó wọn lọ darí ah, irú wọn láwọn ilé ìfá ìwọ náà ìwọ náà. kí ló ṣe lè lúwọ̀ kẹ́ yìí. èmi àtàwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ bí ìgbà ìṣẹ́ ní wàhálà gidi ti wà wàhálà kí ni rẹ̀ gbọ́n kí ló ń ṣe àwọn olè rọ́ọ̀bù lọ́wọ́ ló kẹ́ ìyàwó olè rọ́ọ̀bù olè ti wọ ní òtẹ́ẹ̀lì òtẹ́ẹ̀lì wa mo máa ń jẹ́ náà lọ́wọ́ ní òtí dè wọ́n ti rí ẹ̀lú sà ẹ̀lú máa ń jagun ní wa àwọn olè ti wọ ní òtí wa wá o aláwọ̀ olè wa ní òtí wa ẹ bá wa pọ́lọ́pàá ẹjọ́ ẹjọ́ títì ó dáa mo ti jẹ́ kí àwọn dábàá arákùnrin ṣé ẹ ṣe tán àti fi ayé yín fún Jésù. ẹ ti ṣe tán. ó yẹ dìde. láre ṣọ́ọ̀ṣì ń sùn nù. ló ṣẹlẹ̀ kí ló dé kí n má sùn mọ́ ni. mi ì ní kó má sùn ṣùgbọ́n tí àsìkò iṣẹ́ bá tó kò sòrun lójú adájọ́ ṣàkọ́ ni kí n pè wá i think plan for patient. mi ò rí àmọ́ lọ fún operation kankan. kò yẹ ká tún máa rò mọ́ rárá o gbogbo ibi tí a mórí lè rárá kò sọ náà bẹ́ẹ̀ o kò sọ náà bẹ́ẹ̀ kí ló dé gbogbo nǹkan tá a ní pátápátá láti fẹ́ tà tán látàrí pé agbaṣẹ́ olúwa ah, ẹ wò tí iṣẹ́ olúwa ọba ṣe ṣe bẹ́ẹ̀ ká fi sílẹ̀ o. ṣebí bíbélì gan sọ pé gbogbo ẹni tó bá gbójú lóhùn kò ní jogún òfò ẹjọ èwo la wá jogún ṣé àti ń jogún òfò báyìí. ah mọ̀mí jí o. dádì ẹ má mọ̀mí jí o mi ẹ má mọ̀mí jí o mi rárá kí ló dé nínú ìlú rẹ̀ ti sọ pé gold and silver tí olúwa ni kí ló wá ṣẹlẹ̀ ó lè ní gbogbo àwọn tàbá ti ń tẹ̀lé òun báyìí la máa máa jẹ àǹfààní ẹ̀ ní gbogbo ẹ̀ máa máa jẹ́ tiwa. mọ́mí dáàdì ilé tèmi jókòó sí ti sú èmi o ah, mo rẹ́ mi ṣe láti bí oṣù mẹ́ta. téèyàn rí kọ̀ọ̀kan ṣe sí ìgbé kò sówó lẹ́kọ̀ọ́ kí. wo wo wo mi èmi kọ́ ló máa bá sọ dádì ẹ̀ ni kò sọ fún un dáàdì tẹ́ ẹ̀ bá wà kò ṣe sọ́rọ̀ admission màá ṣe nǹkan tẹ́ ò ní fẹ́ o. ṣeré kíní kan fẹ́ kẹ́hìn. báàbù jẹ́ kó yé mi pé olótìtọ́ àti olódodo lẹ́ni tó bẹ̀rẹ̀ ṣe á ṣàṣeyọrí ẹ̀ á ṣe láṣẹ pé. mo pè ọlọ́run ọba tí mò ń sìn tí mò ń képe àdàwà ló láìpẹ́ dájú. àmì ooo. kò dẹ̀ fi wá sílẹ̀. Hmm nígbà wo gan-an láráyé òní rẹ lẹ́yà rẹ̀ ẹ́ Sàámú gbogbo ẹgbẹ́ rẹ̀ yóò ti jí látàárọ̀ wọ́n ti gboko sẹ́ lọ ìwọ òjòkó o ò tiẹ̀ ní ronú pé o fẹ́ mú tajírù rárá tàbá wa wí ta láì wí ọmọ ló ń dúró dògbò ọlọ́run òun dúró dàsìkò ọlọ́run àsìkò ọlọ́run rẹ̀ ètí ìtòdé náà. Hmm? àbàkẹ́ dúró náà ṣé àsìkò èṣù ni kí n máa dúró dáa ooo àmọ̀kẹ́ má kọ́ bọ̀ ń lẹ́nu kí n máa gé ọ jẹ. mo gé ọ jẹ gidi tí èsè kékeré. ìwọ bò tí ẹni fẹ́ gé oúnjẹ sàámú o ò ní fẹ́ gé oúnjẹ tó o fẹ́ gbọ́nu lé o ò ní ìwọ̀n kún èmi náà sì ní ìgbà ní ìpìlẹ̀ ojú lọ́wọ́ rẹ̀ àjọṣe tẹ̀kún òun wọ́n ṣòkòtò kún náà ni. o ò ní kú òun lé àfi tó bá tó fún un lówó oúnjẹ. àmọ̀kẹ́ má jẹ́ ń tàn sórí tọrọ tó yọra yìí àti kọ́bọ̀tì ń dán ṣe ń gbáyìn kò sí lọ́wọ́ mi o owó tí ò sí èbó rí gbà. ìwọ kò tiẹ̀ ní fẹ́ jẹ́ káwọn ará lébọ̀ gbọ́ pé n tó gbé kaná jóná o ò ní fẹ́ jẹ́ kọ́ bọ́ gbóòórùn rẹ̀ rárá so fẹ́ gbọ́ ìní gbà ní wà láìtàlá àfi tó bá tó fún mi lóúnjẹ ló tó kú òlùlé. sori kó mú mi báyìí kó o jù mí ókè bẹ́ẹ̀ ń gba agba kí n mọ̀ balẹ̀ kí n mọ̀ lókè sọ fẹ́ gbọ́ mm. tọrọ kọ́bọ̀ tó yọ ṣe ń gbáyìn ó lè jábọ́ lára mi. ẹ ṣe mi rẹ. mo ti gbọ́. ẹ jọ dún. ẹnu ẹ lájọ wa. Hmm. Àmọ̀kẹ́ hmm. hmm. hmm. ṣé ọ̀rọ̀ láàrin ń sọ lẹ́nu ìṣá àbí kí mo gbọ́ tó sọ yẹn ìwọ ò lè bá wa ṣe mọ́ <laughs> nígbà mo ṣọ́ọ̀bù jábọ̀ ni kò lè serious. Ah, ṣé wọ́n ti wà kó wọ́n gan ló mú gbogbo àwọn inú géèmì yìí àbí ta ló mọ̀ ká tẹ̀tẹ̀lẹ̀ ẹnu wa. nígbà tí onírèsí mi dẹ̀ sọ pé òun ò fi gbà mú nǹkan ẹyin eh, pípú yìí tó ti fi sílẹ̀ ó yẹ kó tó. kò lè tó láàrin. Ah, kò lè tó náà ìkábíyèsí láti fọwọ́ wa tẹ̀ tó ní ká stop nígbà tá a ṣe mí kó wa tá a fẹ́ lè jí tẹ̀ ni wọ́n á ní ká jáwọ́ ọ̀bọ̀ kò lè work. ah no don't say that mi lọ́dọ̀ tí ni but as for me ọ̀làríwájú ó ti ń work yes. I want you all to listen and listen good èmi tí àwọn òyì mo ti di àtúnbí nínú Jésù. yes I have found Christ kò lè sí nǹkan tí ẹ lè sọ tó lè jí mi lọ́kàn padà. Láre mo fi ìpò ṣeré ni jọ́nà eh? ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ ìgbà tó dédé lọ di akéde Jésù. Sandra nítorí ẹ̀ náà ni mo ṣe sọ fún ẹ bí kí mo ti jáwọ́ nínú gbogbo jàwúyàwú gbogbo alọ́kólóhùn kígbe tájọ́ ń ṣe tẹ́lẹ̀ if sincerely you feel something for me or you believe we have something serious going on let's go. Láre, of course I feel something for you, but mo lè tẹ̀lé ẹ lọ, bólú fẹ́ kí you tẹ̀lé ẹ lọ nínú ìyà nínú òṣì níbi tí ò sí nǹkan kan. Ibo ló ti fẹ́ kí n máa rówó send sáwọn parents mi? Jọ̀ọ́ náà, mo fi ipò òṣèré ni. Madam Mbakis, mo ti ń lọ. Ẹ̀ẹ́dẹ̀ lè dá mi dúró. Máa lọ! Àbí kí lè bẹ̀ fún? Ṣé àwọn máa ń parọ́ àfúnṣe gidi kó má lọ sóde lọ wẹ̀ ni? Ṣé bóun ló yẹ ẹ̀tẹ̀ wù ṣe? It's alright. It's alright, guys. I'm sure he will come back. I'm so sure of that. do, do. You you if Sabo! Sabo! Ṣèédú. Ṣèédú. Ṣé wàá ibo ló ti ń dábọ̀ bí àjàgbé ìjọ yìí? Hmm. Àjàgbé ìjọkọ̀, àjàgbé ẹkùn ni. Tàmú, parí ìtàn bẹ́ẹ̀ ká, wọ́n ní màgànà. Kí ló dé tí àárẹ̀ mi ní ní ilẹ̀ bọ́ọ̀lù ní àná? ṣé wọ́n ń pinwó ń bẹ̀ ní ọ̀bà jẹ́ bẹ́ẹ̀ sọ́kàn dandan kí n wálé bọ́ọ̀lù yìí ah. abẹ́ni tí ò lówó lọ́wọ́ a máa wálé bọ́ọ̀lù kí ni n fi wọlé. sàmú wàláyé kánà de iṣu kúmọ kánà de wàhálà tukun bákà de kó di anú kan kò sí owó lọ́wọ́ tí àmì rí níjà àkàkàn àmì kò sí owó lọ́wọ́ tí àmì rí. ṣàgòǹbùgò bí wọ́n ṣe dúró èso ń bẹ lọ́rẹ̀. ó ti èyẹ kọ́ ọmọ yìnyín láàrin àwa méjèèjì ṣé ọmọ bùkátà ti ń bẹ́ńlẹ̀ rẹ́ńbílítì tèmi ń gbọ́ tí mò ń gbọ́ tó bá yẹ kó wọ̀ náà ń gbọ́ bẹ́ẹ̀ ni ọmọ pamọ́ kẹ́bí ṣe ń bẹ́ẹ̀ léhùn àtàwọn ògo wẹrẹ mi bí n bá lọ létí ìgbà ìmọ̀wó lọ ọbọ̀ bí n bá ṣe wò pamọ́ kẹ́ dàgbà àwọn ọmọ kéékèèké wọn gbọ́dọ̀ mọ wò mí kí wọ́n mọ jẹun ọwọ́ àwọn wíra dáradá òsì wa níwájú kò lè bọ́ọ̀lù láì ṣe pé wọ́n ń pín owó ń mo ti wá wà wá wá láti rà tí òsì jẹ́ pa mi ẹ pa mi mo ń gbọ́ kínú ina zuwa ni su a kini ina zuwa ina zuwa a a a a mijin na ya dai wallahi na gode da kwarai lawa zai je ko da yawa na gode da kwarai ina zuwa ka gane yawa àárọ̀ tí àárọ̀ kàkàwọ́ ìjọ́rí burúkú àárọ̀ tí àárọ̀ wọ̀lá àwọn méjèèjì àti àjírí tí igi ah, yorùbá kó wọ́n sọ̀rọ̀ <laughs> yorùbá sọ̀rọ̀ káì igi igi tí igi igi àfọ̀ àmú àkàrà wọn dání ọjọ́ akọ àtúndé wàhálà <laughs> ọjọ́ àwọn méjèèjì akọ àtúndé. ètò ọmọ ń sẹ́yìn <laughs> náà ni wàhálà sábà ṣe pé fèmí kí ni ìṣẹ̀lẹ̀ gan sọ fún mi ah, wàhálà àti ìráṣẹ́ àti rí àṣẹ wàhálà àti rí iṣẹ́. Eh, iṣẹ́ kó má iṣẹ́ ti alákọ̀wé ni. sam ẹ ẹ náà sọ. ẹyin àti rí iṣẹ́. àwa méjèèjì. Eh, <laughs> iṣẹ́ aláti akọ̀wé ni kó má kájọ ní. samu ẹ eh, kájọ iṣẹ́ ala akọ̀wé. sẹ́lù aṣẹ́gìrì. Eh, iṣẹ́ ala akọ̀wé. gbà gbà sẹ́lù gbà gbà gbà. àrí sẹ́ẹ̀kù. ilé wáyọ̀ ọ̀la wáyọ̀ wáyọ̀ ọ̀la yá lọ́yà mọ̀tò ọ̀la. ìwọ ni samu o ìwọ ni torí mo sì mọ nǹkan tí mò ń sọ ìwọ wa lọ lọ ọ̀dẹ́ ọlọ́músẹ́ alọ́mọ̀dàgbére kan dé ọlọ́mọ́ndé ọ̀dẹ́ sunday ìwà mọ́ rí ọ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ bó impossible tó bá ń gbọ́kọ̀ ọjọ́ ọjọ́ o. àmọ̀kẹ́ àmọ̀kẹ́ kí ni ṣe lójúmọ́ kan tó lè ṣe kó o mú mu wà ládàánù ah, ah. kó o mọ̀ fọjọ́ kan kò rí àǹbílì báyìí àmọ̀kẹ́ kì í ṣe tiẹ̀ ìwọ ló sọ pé àníṣe lọ́wọ́ mo tún wá gbìyànjú mo tún wáṣẹ́ mo tún ní mi ò ní í ṣe pẹpẹ furu kan pọ́nà dín sọ́ọ̀nà moment train bàálù tó ti fò léléyìí o ọ̀padà juwọ́ sí ni tó bá ń gbọ́ bàálù tó fò lọ juwọ́ sí èmi bó ṣe wò mí wọ́n sì eléyìí o ò sì lè rí nǹkan kan ṣe sí. wàláhì ìṣe mẹ́wàá ọkọ mi ah Sàámú ìṣe mẹ́wàá lóòótọ́ èmi náà ń gbàdúrà kọ oríṣẹ́ o àmọ́ kí èsè sí ọlọ́nà dìndín ọ̀nà jíjìn tí ẹ̀tún wá kọ́ àárín ọ̀sẹ̀ kan ìwà mọ́ rí ọlẹ́ ẹ̀kan péré láàárín ọ̀sẹ̀ kan kò ṣeé ṣe o impossible. wo nìkan kọ́ ń gbàdúrà èmi náà ń gbàdúrà mò ń gbàdúrà àmọ̀kẹ́ mò ń gbàdúrà ayé òsì lè pa kádàrá tèmi dà kí ló dé ẹbí kì í ti máa mówó wọlé ni àwa wí ọ̀ǹtẹnumọ́nà jíjìn ọ̀ǹtẹnumọ́nà jíjìn sọ èyí tí ń dùn ọ́n bẹ̀ gan ṣé tọ̀nà jíjìn ni ni àbí táyì ní í máa ráàyè jìyàn bó ṣe fẹ́ torí pé mọ̀ wá wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀. méjèèjì ni méjèèjì tọ̀nà jíjìn àti jíjìn. àmọ̀kẹ́ ọ fọwọ́ mú kan ni o ọpẹ láyé ojú rẹ ò ní rí ibi kan lọ padà fọwọ́ mú àwọn ọmọ kéékèèké tó jókòó wẹrẹ wa yìí ọ jẹun o èmi ọ lọ bí iṣẹ́ o kò sọ náà èmi ọ lọ bí iṣẹ́ o kò sọ náà Sàámú èmi ọ lọ bí iṣẹ́ o ee jókòó jókòó jókòó. Sàámú à. mo ní mi ò ní change tí o bá ti wọ̀ bí a kò gbà kó lọ ra ń bò mí. ẹ lẹ sọ pé kí lọ ra ń bò mí tó bá yẹ mọ aládìjà bàjẹ́ kó bá yín rajà o ìgbà tí mo ní kò sí chain pé kò padà wá gba chain data ọ̀dẹ̀ ní rárá ní kò rí bẹ́ẹ̀ ẹn ah, ó dẹ̀ dúró sí mi lọ́rùn sí mo fẹ́ pa mí ni ó máa gbá wa lọ́ra gómìnà ní gbogbo ẹ̀ torí ọlọ́run gbà. ìyá ìdíjà lọ́nà àwọn fẹ́ gbà lọ kábọ̀. ó dáa kò burú mi ò bẹ jà báyìí nìyí gbà gbowó ẹ lọ́ra bò mí. Ah! ẹ̀kọ́ tẹ́ ẹ̀ mọ ọ̀rọ̀ ajé ṣe. Ah, ẹ gbà mí. ọmọ náà lẹ́kọ̀ọ́ o. ó ti ròyìn ẹ náà jọ jàre ṣe dúmọ̀ bínú. <laughs> àgbà tí obìnrin ti ọmọ yàrá ti pọ̀. Ah, bẹ́ẹ̀ ni ìwé náà ni. <laughs> Ah, owó ti pọ̀ jù lára ti àmì tó pọ̀lọpọ̀. ọ̀dẹ̀ <laughs> ah, kú oríire iná ó wá ti kúrò lẹ́gbẹ́ kí ló ń wá lé báyìí. àdúpẹ́. gbọ́n tó bá ti lọ o rántí ibi tó ti jáde o. mọ sọ̀rọ̀ ẹ̀dọ̀dọ̀ tó sàn tí ò rántí orísun ẹ̀ mọ́ o. àrísùn àdé ó dé tèmi àgbàgbé orísun wà láàyè ó jẹ́ kó járe àmì fẹsẹ̀ ah, ah. oh, oh, mi ní ọwọ́ òye mi ṣubú ṣubú. Sàámú Sàámú. ọkùnrin náà yà kó sí wẹ̀lẹ̀ yìí. Sàámú ọ̀rẹ́ ṣèédì. ojú rẹ̀ ọmọ kan rẹ lọ sí òsì. bọ́ọ̀lù ojú mi ò sí ní kọ́rẹ́ lọ ìyàwó mi ni ìbámọ̀kẹ́ ni wàhálà mọ̀kẹ́ pọ̀ ọlọ́mọdé yìí ò sì bí fẹ́ wàhálà rẹ pọ̀ ń fún mi wà lábàá ìlú ojoojúmọ́ ni. Sàámú wàhálà bíi ti bó tún nù. ọlọ́mọ sí ìrànlá ríṣẹ́ mọ́ sí ìyàwó mi mọ̀ sọ pé ìwọ̀n rò mi ò lè máa lọ ibi iṣẹ́ tí a ṣẹ̀ rí yìí o pé bẹ́mi bá ti ń lọ ṣé mo mọ̀ pé oorun ọjọ́ kan pé ní ó kù tó wọn mọ̀ sùn pẹ̀lú mi òun ò forun dun èmi o òun ò gbórun síwájú. ẹ yorùbá ti a sọ̀rọ̀ kó má oorun kó gbórun wá sí ọ̀dọ̀ ti èmi ọ̀rẹ́ rẹ̀ ti àwọn ní èmi ọ̀rẹ́ tèmi ní àwọ̀ kágẹ́ni kò ta ẹ kásíláàbùrú nínú ìdówà ilẹ̀ ìwọ máa sùn kí èmi ló máa ṣe iṣẹ́ ìdó bá dà kù a máa fún àwọ̀. mo rò kàn bá mi ń ṣe ọ. gidi èmi wá dárí iṣẹ́ ṣe ṣé iṣẹ́ ti mẹ́lẹ̀ yìí àjọṣe ni ló máa ń gbọ́ iṣẹ́ wa àjọṣe àwẹ̀ wa àjọgbà ah! àjọṣe ni o. káyọ̀ iṣẹ́ tí wọ́lẹ̀ tí bọ̀ kúrò wọ̀ láyìí iṣẹ́ láti bọ́ kúrò èmi ká jọ ṣe èmi lè ká ṣe ṣe láti bọ̀. ẹ ta ni ẹ mọ̀ dàtí mi sí orí kékeré. ìtàn sọ́ndùn mm. mm. láti o láti o láti o láti eh! o. ara agogo wa ti eléku eléku o. Mm ayẹyẹ kuma a kolema kolema o. ẹ jẹ́ n gbọ́dọ̀ tẹ̀lé. ìtumọ̀ sẹ́mi ni pé lórí ara rẹ̀ dákú rẹ̀ kú kọ́mọ bí mo ń lọ o yóò sì jẹ́ ń bọ́wọ̀ mi délẹ̀ náà dákun láti oúnjẹ tó o bá nílé o fún mi torí sórí àmọ̀kẹ́ ó ní gbogbo tí mò ń lọ yìí mò ń lọ òun ò ní fún mi lóúnjẹ lálẹ́ yìí o ah, dákun fún mi lóúnjẹ ah, lẹ́yìn oúnjẹ oúnjẹ mi. Ah, ẹ ń gbẹ̀gbẹ̀ jẹ sọ́ọ̀bù rẹ tó lọ àdìjẹ sọ oúnjẹ náà ni oúnjẹ náà ni oúnjẹ ni oúnjẹ ni ẹtibọ ngba ngba ẹtibọ ngba dọta dọti láti rí láti ó láti rí fèsì mi. làgbàlagbà ti ẹ fáyì àgbàlagbà ti alátìmọ̀ èdè làgbàlagbà ti wọ̀ láyé làgbàlagbà làgbàlagbà alákẹ́lújẹ ni làgbàlagbà. ee ajá lè fọ́ káyọ̀ sí owó tó lè gbé yọ̀ lọ. kí ló dé tẹ́yìn wọ̀sọ̀ tó yẹ. kí ni kò sí kí lè bá mi tíra ṣé tó bá fọwọ́ pa mi lára kí ni gbogbo ilé kí ni gbogbo rárá rárá kí lè bá mi tíra. ṣé kí màá bá àsìkò aṣọ wo ló yà ṣe ẹ̀ rírí ni ṣe ṣe ń ríru aṣọ báyìí ni ẹ ṣe máa dáyàn lójú ọ̀nà yẹn máa wà bí nuisance. ẹ wá lù mí tó tó bá. mi ṣe nínú ọ̀yìn kí ló tí mi ò nínú ọ̀yìn ẹ fi máa fọwọ́ pa mí nítọ́ ẹ fẹ́ máa fi style fọwọ́ pa mí nítọ́ kí gbogbo yẹn mi láìkẹ́ o. ẹ bá ti ń lọ. mi láìkẹ́ ẹ máa try ẹ mọ ẹ máa wojú kẹ tó try lọ gbọ́. kí ló ń gbó o kí ló ń gbó o ṣé o ti fẹ́ kó náà wọ náà ni. káyà ẹ kára tàbájọ́ mi nílì ìkára tàbájọ́ mi nílì. olóṣù kùn ní àbí ẹ gbogbo ẹni sọ̀wọ́. kásá àbójú. ìbí ìjẹ̀bẹ̀ ni bí ìjẹ́ àti àwọn òwò dé ní ọ̀dà ọmọ táwọn fẹ́ máa gbá mú yọ parí ni. lélẹ́ wàlá yìí. Ah, bóòlù àdúgbò yìí ṣe rí iná mú fìlà rẹ bóòlù àdúgbò yìí ṣe á rí báyìí náà. ebi ọkọ̀ wa kó kákanlẹ̀kùn àwọn kó àlọ́jẹ níbẹ̀. kákanlẹ̀kùn kátó pa má lọ bẹ̀rù tí òòrùn kan ti padì lọ́ọ̀kì eléyìí wọ́n ti padì lọ́ọ̀kì eléyìí tí òòrùn kan padì lọ́ọ̀kì ẹni. yà á lọ rí kọ̀tọ̀ ọ̀hún kí ló dé tí wọ́n fẹ́ fi mí sílẹ̀ báyìí ìwọ ló ní kí n fayé sílẹ̀ pé kí n tò ẹ́ wá mo dẹ̀ ń ṣe bó ṣe fẹ́ kí ló dé tí o wá ṣe fẹ́ jẹ́ kí ọmọ ẹlẹ́ran mi máa jẹ egun kí tó fẹ́ kí ọmọ aláṣọ mi kó máa wà. dẹ̀ mọ̀ báyìí ṣe rí tẹ́lẹ̀ ìwọ ọlọ́run ó dẹ̀ mọ̀ mí ń gbòòrò tẹ́lẹ̀ o. Brọ́láńre. Brọ́láńre. Ah ah. Sista Debbie. Kí ni nǹkan tí ẹ ń rò tí ẹ fi mọ̀gbà tá a rìn dé ẹ̀gbẹ́ yín bíbáyìí? ṣé ọ̀rọ̀ mi ò tó rò ni. gbogbo aṣọ tí mo kó láti inú ayé débi gbogbo ẹni mo ti wọ̀ tán sórí ẹ̀ sí owó àti rakun bí ẹ bá dáwó fún mi ní church mi ò kí n lè jẹun ẹ wá sọ fún mi èwo nú ọ̀rọ̀ mi ni ò tó rò mí. àròkàn lélẹ̀ o rárá láàrin mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ní ìgbàgbọ́ wípé gbogbo ohun tí kò tó ó ń bọ̀ wá ṣẹ́kù o ó kàn rí bẹ́ẹ̀ lẹ́yìn ni ìgbà bọ̀ wá yí kàn yín ní dáadáa. ìgbà ń bọ̀ wá yí kàn mí ní dáadáa. bẹ́ẹ̀ni rárá mo gbọ́ yín kò sí wàhálà àmọ́ yín kankan ni mo fẹ́ kí ẹ mọ̀ wípé tí ẹ̀gbọ́n bá ti ń dórí yúùyé yúùyé ó ti ṣetán àti yọ nìyẹn o. bro Lanre ó yẹ ẹ dìde kẹ́ wá lọ jẹ oúnjẹ tá a bá yín gbé wa. oúnjẹ ayé oúnjẹ ò yọ nítorí pé mo wà ní àwẹ̀. àwẹ̀ yẹn náà dà àmọ́ kàn jẹ́ wípé ẹ máa ní láti break àbí ṣé ti ra nǹkan tẹ́ fẹ́ fi break tẹ́lẹ̀ ni. mi ò tí ì rà nítorí pé kò sí owó àti rà. Cherry ọ̀nà yìí ọ̀nà iye ni o nǹkan tí ò dẹ̀ tó á padà wá ṣẹ́kù. bí ìgbà bá ń gbá ni ẹ jẹ́ kí a máa rọ́jú kí a máa forí tì nítorí wípé kí ni ìgbà ṣì ń bọ̀ tí a padà wá gbá ni o sùúrù báyìí lè a ti gba àwẹ̀ kọjá nísìnyí àwẹ̀ gbígbà kò sí lọ́rọ̀ wa mọ́ àsìkò tó yẹ ká máa gbádùn òun la wà báyìí <laughs> ẹ wò dáàdi èmi fẹ́ travel lọ sí Dubai ní next week o. mọ́mí ẹ̀ ní travel. ṣé ti gbàgbé pé next week lẹ́ẹ̀ máa lead àwọn obìnrin rẹ lọ sí ọ̀dọ̀ first lady ni. Ah. dadi ẹ máa shift ẹ ní o ah, ẹ ní láti shift ẹ ní torí ara ń fẹ̀sí mi ẹ mọ̀ pé gbogbo wàhálà tá a ṣe ní last month yẹn ó ti pọ̀ jù mm, ẹ wò kì í mi nìkan gan mo nídìí sí mi ẹ ń gán nídìí sí mi. Mhm. dadi òótọ́ nìkan tí mọ́mí sọ ara fẹ́ ìsinmi kódà yẹn gan ara yẹn nílò ìsinmi gbogbo àdìrámájọ lọ sí Dubai àwọn pásítọ̀ tún tẹ̀lé ṣe gbà wọ́n máa mójútó jọ. o kò lè yé wọn tiẹ̀ ṣùgbọ́n ó yé màmá ẹ̀ ṣé káwọn pásítọ̀ yẹn kò ṣe àwọn olólùwà commission fún ìkórè tó wà nílẹ̀ bí kò ṣe èmi anyway ẹ̀yin méjèèjì ẹ lè máa lọ ẹ jẹ́ kí mi máa bá iṣẹ́ bàbá mi lọ àmọ́ o ẹ má pẹ́. Ah, <laughs> ànípẹ́ ànípẹ́ ànílò ju two weeks lọ àti dé <laughs> kápọ̀ sí mi díẹ̀. ẹ má pẹ́ o. àlàáfíà fún ilé yìí o. àlàáfíà fẹni tó ń bọ̀ o. báwo ni pásítọ̀ ẹ kú ṣe olúwọ sàn mọ mi mo fi yín máa o yes ma yes ma. ẹ wo nǹkan tẹ bá ti mú bọ̀ ẹ ẹ má dà fún un dáadé nìkan definitely ma. ó dá lọ máa ṣe nǹkan tá à ń ṣe. <laughs> mo gba àgbo sí i. ẹ pẹ̀lẹ́ a máa rí yìn torí pé a kì í ríwú lọ́sàn. iye ewu tó bàbá ń le wo Sàámú torí Ọlọ́run ó jẹ́ gbogbo ilé ó gbáriwo wa lónìí o. ẹ wọ àfi kọ́ mọ̀jọ̀kọ ẹ mọ̀jọ̀kọ gbọ́ o ah, ah, torí ariwo lójú. dákun sí mo gbẹnu rẹ sọ̀rọ̀ ó sì gọ̀ báyìí tí hmm. mo gbẹnu rẹ sí ni ẹ Sàámú ó ti gbé mi lọ́mọ ìlọ o kì í sì sẹ̀bi rẹ bí èsì ẹ̀bi èmi tí ti bí kan fún yín tó yẹ pé mo ti bí kan fún yín nìsín ní onímọ̀ yọnu sọ̀rọ̀ mi sóòsì wa ìkòkò orí gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ fẹ́mi àti láàrin èmi rẹ ìdásẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni. ọtí ẹ̀ dáadáa gbogbo bí tẹ̀ mú lọ náà lọ dá ọtẹ lọ́n lọ́rùn gbígbà tẹ ẹ bá rí gbálẹ̀ rà mí tẹ ṣe sí hmm. ṣé ẹ̀kan ọ̀kan tí mò ń wálé òun kò tẹ́yìn lọ́rùn ẹ̀sìn ń bínú lé lórí nígbà tí màá kúkú wá ṣe tí màá kúkú wá lé mọ́ àmọ́ tẹ́ ṣe sí. báàmí ẹ má gbé yẹn wá o ah, ah. ẹ ń wá nílé ẹ̀kan lọ́sẹ̀ gan-an kò ì tó ah, ẹ ẹ wà ní wálé mọ́ rárá. ẹ bá fi dánwó ẹ̀ wò wọ́n gbàlejò ń gbogbo gbòòrò ìbàdàn. Hmm, kò burú alẹ́ ẹ bàjẹ́ ẹ bàjẹ́ ẹ balùmọ̀ ẹ ti bàjẹ́ ẹ balùmọ̀ ẹ bọ́ tẹ. abode bo abode ntúndún ni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni o owó tá a jọ sọ ń kọ. owó èwo. Ah, ah, bàbá mi owó afẹ́ ló fún aṣọ pati kíkẹ́ lọ́mọ. ọ̀wẹ́ nù ẹ̀ kùngùn kùngùn pati kíkẹ́ lọ́mọ kọ́ kíkọ́ láya ni àti ẹ̀gbọ́n ìdí ń béèrè owó oúnjẹ ti fún lọ́rùn sẹ́yìn làákàyè yín kúrú ni sówó iléèwé yín ẹ ti san ẹ ń béèrè owó mo ti gbọ́ ẹ rí mi ẹ yọ ni igi yín súnmọ́gi lọ́gbọ́ yín fi ń yọ. ẹgbẹ́ náà èló mo sọ fún yín pé mo ń pa lóṣù gan. bàbá wa iye ń gbà lóṣù ọkàn wa bẹ́ẹ̀ ni bàbá ti torí igi igbódì tó bá sunsun fún ni jẹ kọmọléèwọ ṣé ẹ fẹ́ gbọ́ òun ní kúrò nílé láì fowó oúnjẹ lẹ ẹ kú jẹ́ ìjókòó àwọn òwòjú ara wa sí. kò burú. kí ni ọkọ mi sí àwọ̀ ẹ̀ nǹkan sí ọ̀nà mọ́kàn mi láti àwọn ilé ayé kí mo wá wá rọra iye tí mo wá mà lówó lọ́wọ́ tókẹ́ ayé tí mo wá ọlẹ́ àmọ́ òun ò sọ pé ohun tó tó báyìí lẹ́ẹ̀ máa mú wá fún wa ọ̀rọ̀ ibi ilẹ̀ tẹ̀lé ní ìwé Galatia orí kẹfà ẹsẹ̀ kẹfà wọ́n ní gbogbo àwọn tí à ń kọ́ nínú rere wọ́n gbọ́dọ̀ máa pèsè ohun rere fún àwa tá a kọ́ wọn ẹ ti ṣe ohun rere níwájú Ọlọ́run pásítọ̀ Ọlọ́run rẹ̀ ní fi yín sílẹ̀. àmì sá bó ṣe yẹ kó ṣe máa rí nìyẹn tọrọ wọn tó bá ń ṣiṣẹ́ déédéé láti máa jẹun àti wípé ọkọ mi ní five hundred thousand naira yẹn pé kẹkọọ manage ẹ for now pé contract òun lé tó bá sì lè bọ́ sí báyìí ẹ máa gbádùn àjò yẹn lọ́pàá sí. ọtí ìpẹ́jọ́ kó bọ́ sí nítorí pé ẹ̀yin ti bọ́ ìránṣẹ́ olúwa ó dandan kí ọlọ́run alààyè kó gbọ́ tiyín. ẹ ṣe gan pastor i'm so grateful ẹ jẹ́ kí mi tètè wá máa lọ tó ra àwọn ọmọ mi so ọlọ́run máa ṣàgbára yín. ọwọ́lẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. èmi náà kò bá padà wá. I told them you would but nǹkan tó kàn ṣe mí kàyéfì bẹ́ẹ̀ ni wíwà ẹ ti súnmọ́ jù mi mọ̀ pé máa yá báyìí náà <laughs> láàárẹ̀. <laughs> má bínú eh. má dẹ́ fẹ́ kí o bá mi bẹ àwọn yòókù náà mo ti ń bẹ̀ látẹ̀kùn. ẹ eh, ṣórí kò tiẹ̀ yé mi náà àwọn àwọn pípọ̀ yẹn kò yé mi ó kò dàbí pé wọ́n fi nǹkan wọ́n fi bòmí lójú mú mi wọ́n bẹ̀rẹ̀ ni jọ má bínú. anyway kò sí wàhálà lára um, ọmọ nínàkúnà ni ẹ For now that you're back here àní táìdà ni ó kàn jẹ́ pé iṣẹ́ ti yàtọ̀ I know we don't deal with shit no more. Jami sí kí ló ń ṣẹlẹ̀ kí ló ń lọ Jami. torí iṣẹ́ powder à ń gbé cocaine ni a dẹ̀ ń fìbọn gbà á à ń gbà lọ́wọ́ àwọn tó ti ní already. a máa ń kó fáwọn abáyé tá a ti ní kéde yẹ. ọ̀dùn sí òwúyà iṣẹ́ yẹn lè jù báyìí. kí ló tó ṣẹlẹ̀ láàrin. ẹ wọ́n náà mọ̀ pé ẹni tó bá lóògùn àrìndọ̀ kó kí n bá wọn jẹ àyàn. ìròyìn bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ lọ àárọ̀ ti ṣe ní ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n yìí. We o gbọ́dọ̀ tilẹ̀kùn ẹ̀ gbọ̀ngbọ̀n as in real tight. àwọn orí máa já ẹ sí ọkọ ń bá we miss you as we miss you guys i miss you guys man thank you so <laughs> much. thank you. orí àtàtà níyàwó wà láyé ṣé ọlọ́jẹ kúmọ́kúmọ́ nìwọ̀n kan yìí. dákun hmm? ṣèlú irú eré pálapàla òṣìwò lọ́wọ́ à ń bá mi ṣe. báyìí ọ̀gá ti dé ní èmi á fi jẹ́ àwọ̀. ọ̀gá orí ikú rẹ̀ ṣètà kọ́ mo bọ̀ ní ìsìn sọ ọ̀rọ̀ ọ̀gá níbẹ̀ ni. tàkí ló mú ọ̀rọ̀ gẹ́gẹ́ sùn lẹ́nu iṣẹ́. wọ́n béèrè lọ́wọ́ mi. yorùbá ní gẹ́gẹ́ tó solo yorùbá sọ pé ìdíṣẹ́ ẹmu àti mọ̀nù ẹmu ní olè. <laughs> wọ́n ní di mi là ti mọ ní lọ́ọ̀lẹ́. ẹ kí ló dé tí ìwà fi sùn ní ojú àṣẹ. àṣẹ ni mo sùn sórí ọ̀rọ̀ sálárì wa mo rò títí tí mo fi sùn. Ah, ìwọ gbogbo àmọ́ bá ní ta lọ́tìrì lọ́tìrì lọ́tìrì kò bẹ́mi láàmú o àwí ah, ó fún tó dárin sí ní àgbà àjàkadì ni ah. ṣe bí ìwọ tí a mọ̀ tí ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ tí ó tó bẹ̀rẹ̀ ìwọ ti a mọ̀ gẹ́gẹ́ fúnra àti àwọ̀ pétọ̀ nígbà tí èmi àti àwọn wà ní abúlé tí àwa wà ṣé àwa rí twenty five thousand kó twenty five kóbò. ìṣòrí sálárì tèmi twenty five thousand tó ń sọ yìí kí n tó bà mo ti gbé gègèlè ah, ìwọ fúnra rẹ mọbílítì mi nínú ilé ọmọ gbogbo bùkátà tí mò ń kó lé àwọn tó jẹ́ bùkátà mi nínú ilé hmm. wọ́n máa bá mi ń sí báyìí pé bàbá àwọn yọgbélé yọgbélé báyìí ló ṣe pé báyìí lélẹ́yìn pé ah mú pa mí èmi nìkan yìí ni. ẹ ṣe bí ìwọ tí ọwọ́ tí ìwọ tí ọwọ́ bọ àwọn etí ìwọ tí wọ́n mú agreement kó wàá kaba de ta agreement twenty five thousand àwọn your pipe only naira nínú twenty five thousand tí ìwọ bá jẹ ṣe owó tí àwọn kọ́ ni ìwọ jẹ. tẹnu sọ̀hún ah, gbogbo nǹkan ni èyí ọ gbogbo nǹkan ni èyí ọ sáma ronú kó tó máa sọ̀rọ̀ torí pé ibi gbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ máa kọjú sọ́nà bòmíì ṣèédù wọ́n tí wọ́n sọ pé kí èmi gbẹ́nu wá sọ èmi gbẹ́nu tèmi sí ọ̀wọ́n náà. ó dà gbẹ́nu wá bíi gbẹ́nu sọ bá nǹkan mọ̀ ń wí mm-hmm. ọ̀tọ̀ ni tí mò ń sọ lọ́rọ̀ mi ò yí ọ láì tí ì rẹ kó tó mọ rìpláì mi lọ́rọ̀ mi ò yí ọ ní tí mò ń sọ ni wípé ọ̀dà onígbàgbọ́ òdodo sọ lẹ́tọ̀ọ́ sí ká máa wà ní tẹ́tẹ́ ah. ṣé Jésù Kristi sọ bẹ́ẹ̀ fún wa àbí eh, ànábì onídàkejì sọ sọ bẹ́ẹ̀ fún wa pé ọmọ rí kọ́ máa wà ní tẹ́tẹ́. a ah, ọ sọ ọmọ nìkan yìí. níbo. ká ẹ̀fìdì kẹsàrì mú kúmọ́ àmú ti kẹsàrì àfún ti kẹsàrì. àbí kò ní dáa fún àbọ̀n bá mi sí ọ ni. gidi wàláyé. kẹsàrì tí wọ́n ń sọ pé ẹ̀fìdì kẹsàrì fún kẹsàrì. ẹ ẹ jẹ́ àfi gbogbo ohun tó jọ mọ́tò olúwa folúwa. ẹ máa ronú kó tó máa kó tó máa kó tó máa kó tó máa reply mi. ẹ kágẹ́rì kọ́ ọpọlọ ọpọlọ tàwọn méjèèjì wà ẹsẹ̀ ní ọwà àti ọpọlọ mọ́lẹ̀ àti ọpọlọ mọ́lẹ̀ àti ọpọlọ mọ́lẹ̀. èmi ò fẹ́ gbogbo wọn bá wa gba sálárì wọn bá wa gba sálárì ọdún wo la fẹ́ ṣe ìyún dà sálárì tí tò pé ni kéèyàn kan máa ń lówó mọ̀ bá mi ní sálárì mi wọ́n máa bá mi ṣe bó bá ṣe wù. sàmúso ah, ah, dòlà káwọlé káwọlé nga orí èmi mi ní ẹ̀wọ́ fọwọ́ kan. ibi tí mo fọwọ́ kàn ní. Ah, orí èmi ti mi wọ̀ láyé. kúlé dami the trust ẹ̀ gan ṣe báwọn èèyàn bíi tiyín náà ni wọ́n fi ọgbọ́n àtètè tọ̀ lọ tẹ́lẹ̀ bọ̀ ní báyìí ó gan ti rí i pé kò sọ́nà tó tọ́ ọ̀nà kọ́nà tẹ̀lé yẹn ń bá wọ ọ̀nà tó tọ́. bẹ́ẹ̀ ni o arákùnrin èṣù lèèyàn fi ń wá owó ọlọ́run lèèyàn fi ń nà tí o bá ṣe pé olúwa ẹ̀gán dọ́gbọ́n sí ó ṣeé ṣe kí iṣẹ́ olúwa ti dín ìtàn. Hmm. ẹ dùn náà ṣé òjíṣẹ́ olúwa lẹ́yìn àbí iṣẹ́ ọlọ́run lẹ́yìn ṣe yìí. <laughs> ẹ mọ arákùnrin ta ni ògbómọ ká fẹran sẹnu ká wa tì hmm. wo kí ìjọ ọlọ́run bá lè kún ní gbogbo tá à ń ṣe ká balẹ̀ ráwọn èèyàn kó lọ síjọba ọ̀run ṣé o mọ̀ pé gbogbo ilé àdọ́gbọ́n sí ni. ẹ wo sà ẹ má dà lóhùn ẹ jẹ́ ká wá ṣiṣẹ́ táwa ṣe ń bì. <laughs> arákùnrin ìjọ ṣetán bí ẹ̀yẹ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rẹ́ ẹni sọ ń gbálẹ̀. òun bẹ̀rù ni. What's a move? sọ mi etí lè <laughs> ẹ má bọ báyìí mo sì bí mo ṣe fẹ́ ṣe mọ́. kí ni dókítà sọ gbogbo máa tẹ̀lé wọn. gbogbo síta tàgbé wọn dé pátá wọn rí díẹ̀ tí wọn ní wọn ní wọn rí nǹkan tó ń ṣe wọn gangan pàtó. ara ni mi o. Ah, ìgbà mi. ọ̀sítọ́dún méjì. báwo ló ti kún wọn àsìkò wọn ò ní pé dé sá àwọn náà sì wà lọ́nà. <laughs> àlàáfíà fún ilé yìí. dadi àlàáfíà fún isa isa dadi. olóyè uh, uh, mi ì ṣe kán ti rí sẹ́yìn ò mọ̀ pé ẹ̀wé ayé òun ni ẹ̀gbà tọ̀run ni uh, kò sí problem má wọ́ọ̀rì bó ṣe máa rí nìyẹn eh, eh, ṣùgbọ́n ṣáà jẹ́ kí aláàtì yẹn kó tètè dùn nǹkan tó dáa ni kẹ́ ẹ fi síbẹ̀ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ah pastor Timothy ibi àwẹ̀ làdé ẹ nọwọ́ yín sí ẹ nọ ọwọ́ yín méjèèjì ni kẹ́ ẹ nọwọ́ hmm. ẹ nọwọ́ yín ah, ẹ̀rù tún bà yín ni kí ni ládùúrú gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe pásítọ̀ ẹ ẹ má jẹ́ àwọn káwọn èèyàn gbọ́ ẹ tẹ́wọ́ yín dáadáa eli ajahura eli ajahura eli ajahura. pa tẹ́ ẹ bá fi jẹun tí wà ní kíní tán ẹ̀dá sọ̀rọ̀ ṣẹ́nu bẹ́ẹ̀ ní kí jì ó jà ìjì ó jà ẹ ní jimere wá látoko yóò padà wá gbogbo tẹ́ ẹ bá ti sọ ni yóò máa ṣe. ṣọlá rí eléyìí ah! ẹ̀wọ̀n máa wọ́ wọn bọ̀ èyí kàn fi máa wọ́n inú ìjọ yìí bíi dédé aago mẹ́fà sí aago méje láàárọ̀ ẹ̀ sáfi láti bí ibi tabanákù yín títí dé ìta ṣọ́ọ̀ṣì àbí àyíká ṣọ́ọ̀ṣì ni gbogbo ẹ̀ pátápátá ni ẹ fi wọ́n ẹ wo gbogbo àwọn èèyàn máa wá olówó ọlọ́rọ̀ gómìnà ọlọ́lá ọba àlùjọ yóò wá máa bá yín ṣẹ̀sìn ẹ ní ti tán ẹ wo kò jù báwọn lọ. wòlíì wọ́n ti ròyìn yín tẹ́lẹ̀. ẹsẹ iṣẹ́ olúwa ń tẹ̀síwájú ni iṣẹ́ olúwa ń tẹ̀síwájú ni. àmọ́ ṣé kò wá léwọ bí. Ah, ìwọ ń bẹ ń ọjọ́ kíjọ́ tẹ́ ẹ bá fi bá olóyún sùn kó ti lóyún ọjọ́ kan péré iṣẹ́ bàjẹ́ nù kèsì ń sẹ́yìn nìkan o gbogbo àwọn tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún pátápátá oníṣẹ́ wọn bàjẹ́ lára wọn kódà kẹ́ ẹ ti ṣiṣẹ́ fẹ́ rú kó di gómìnà yóò padà wá dẹrú padà ni yóò ti ọmọ láńké ẹ wo ohun tí mo ní kẹ́ ẹ ṣe òun ni kẹ́ ẹ ṣe pásítọ̀ Timothy ọ̀rọ̀ bùrùṣe. alàgbà ṣé wàá òkè àhún àsáré là ń ṣeré ní akọ̀wé ká má dá yín dábùkátà yín. it's okay ní kí n bá yín mú ṣọ́ọ̀rìsì kan wá kẹ́yìn náà kò máa fi sára. pápá bàbá sí wàhálà bẹ́ẹ̀ ni wọ́n ti sanwó ẹ̀mí fún mi wọ́n ní pé kí n gbòyìn jìgìjìgì wọ́n ní kí n gbòyìn bí ìgbà ìṣeré rí a jẹ́ pé ẹni fẹ́ kú padà ni máa pa. ayé mi ti fẹ́ ta. kí ló ń dé. o má jẹ́ parọ́ fún ẹ mi ì ṣeré ru tó gbogbo mi ṣe yàrá rí. Ah, ah, ó lágbára. kí ni ara ti ṣe. Eh. in fact tí o bá ṣe pé condition tí mo ah. wà ni mo máa gbòyìn ju báyìí lọ màá jẹ gbogbo ẹ̀ tán ni. condition wo ni ṣé owó ni condition tó ń fún ẹ lágbára ni wọ́n tó bá jẹ́ tó wò ní owó wà torí bí mo ṣe wà mo fẹ́ máa jẹ kí n máa jẹ kí n máa jẹ gbogbo ṣé mọ̀ pé pásítọ̀ ni mi olórí ìjọ ńlá ni mi àwọn sínétọ̀ yín gọ́fúnà yín ìjọ mi ni wá owó wà máa fowó bẹ́ẹ̀ jẹ́ rẹ́kẹrẹ́kẹ ṣáàjà ti máa jẹ ẹ̀rọ àbákan máa ṣẹlẹ̀ ó gbádùn ẹ kú ah, ó dùn lẹ́yìn. Um, actually owó náà ni but. Um, àmọ́ ni mo ṣe discover pé mo lóyún six weeks so owó tí màá fi ṣe náà ni mo wá but as soon as màá ti ṣe ẹ má wọrẹ àwọn ọmọ tí mo like oyún six weeks. mo kú o. ṣé wà ok. oyún six weeks tí má má wọrí ah, ìyẹn kékeré ní sísè ah, ṣé ṣé wà ok oyún lásán ni oyún ọ̀sẹ̀ mẹ́fà kí ló ṣe ní ẹ̀jẹ̀ máa ń yẹ̀tọ̀ mi ah, oh, ah, ẹ gbà mí kẹ̀ kí ló ṣe yín. pásítọ̀ kí ló dé tẹ̀ ẹ́ kan jùjọ lọ́rùn lọ ṣé ẹ ti gbàgbé pé àwọn tí a yàn fún lápè àwọn tá a pè la ṣe lógo. kí ló dé tẹ̀ ẹ́ dúró de ògo tọ́lọ́run dáná yín ṣé ẹ rántí ìwé mímọ́ ni pé ń gbogbo nígbà àtàkókò wà fún lábẹ́ ọ̀run ẹ wá ṣe ìṣe àwọn tó kọ̀ láti mú ọmọ ọlọ́run nínú wọn tá a dẹ̀ síbẹ̀ tá a fi wọ́n sílẹ̀ fún iye rírà God. Pastor kò ṣe Pastor. Okay. pásítọ̀ pásítọ̀ pásítọ̀. kí ló dé jáde. Bàbá ti ṣe o, pẹ́pẹ́ ti ta, ó ti ṣe o, ọba ti ẹ dákun ẹ má bínú o ẹ dákun ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ má bínú. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o ṣègè bàbá ti ṣe o yóò wá ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o gbẹdúgbẹ ṣéédù eh? mo rí. mi ní nìkan lè tẹ̀lé. Ah! mo rí hmm. mo rà láàmù. ee kuma aláàmù wà agogo mọ̀ náà. aláàmù dún lórí aago mi sọ ọmọ wípé eh, lọ́tìrì tó ń bá mi wí sí eh. pé kí n mọ̀ tẹra mọ́ kí n mọ̀ sọ pé kò dáa èmi mọ̀ jẹ́ lọ́tìrì ní mọ́ǹtì tàwa yìí ṣe wípé ẹgbẹ́ alágbèdẹ ti àwọ̀ tí alu agogo gbogbogbò a ní àtúwọ́ rí nínú agogo tí alágbèdẹ ti alu. alágbèdẹ yóò lórin lórí bàbẹ n tí mò ń wí kàn wò n tí mo ríre n tí mo ríre. wáyé wọn là. sọ̀rí ìfẹ́ kàwé mọ́kànlá orí pé pé pé wọ́n po pe ina zuwa ina zuwa pe owó òun forty five million kenan. kai kai ẹni tí wọ́n gba kéèmí gba fóònù. orí ẹ̀ dùn mí búrẹ́dì orí bukú olùgbé ṣé mi ò sọ fún ọ pé mi ò jẹ búrẹ́dì mi mi ò tún padà jẹ búrẹ́dì mọ́. ọ̀rẹ́ tèmi ní àwọ̀ gẹ́gẹ́ wọ́gbọ̀ ilé ìtọ́ ni. ẹ mú fóònù mi lọ débẹ̀ tèmi ọ̀dọ̀ mi làkáǹtì wà bẹ́ẹ̀ bá sọ lórí ibú sọ́ọ̀dà báńkì wọ́n fọ́ ni. ọ̀rẹ́ tèmi ní àwọ̀. lọ́gọ́dẹ fóònù lọ́gọ́dẹ fóònù fóònù ti rà ti rà sọ̀wọ́ tó rì. Ah, ah, èmi ọ̀rẹ́ tèmi èmi fẹ́ bèrè yẹn kankan lọ́wọ́ ti àwọn tí wọ́n rà fún mi kásẹ̀ sàǹdà ọ̀pá ọ̀pá tí wọ́n fi dá màlúù. kò sí bí èèyàn ṣe lè ra mọ́jì fún ẹ̀mí ọ̀pá ọ̀káyì sàndáni. sàndáni mi ló dé òde five million sàndáni. no forty five million. ee eh, ọ̀pá ọ̀pá ọ̀pá màlúù. yóò ah! ra méjì fún mi yóò ra méjì fún mi. Oof. máa ṣe nìyẹn ẹ ti ṣe tipẹ́. ṣùgbọ́n lónìí wọn pálapà yín ti ṣégi ilé adé jẹ́kọ̀ọ́ fáwọn ikú yín ẹ lọ́ọ́ fojú bá ilé ẹjọ́ ni. ṣé ti kọ̀ fáwọn ikú wọn. yes sir. ok gbé ambulance wá gbé wọn. over ambulance ẹ máa bọ̀ wá nọ́mbà twenty four area carry street thank you. Hey, move move down. màá fi bọ́ fọ́ orí. mo náìsí rárá. Ẹ̀sẹ̀ ń yájú. See, real nice. Àmọ̀kẹ́ mi gbogbo rẹ ti a ṣe ó ti bọ́ sí kùrẹ́jú báyìí. àbí o. a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọlọ́run ṣe é. ah ṣe é kẹ́. kẹ́ni ẹ̀mí gẹ́ni ẹ mọ̀ múra. àṣetójú bá farabalẹ̀ ó máa ń rí mú. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi wọ pé apẹ́kọ́ tó jẹ kò kí ń jẹ bàjẹ́. ẹ ṣáàjẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn oníbàjẹ́ kankan jẹ tí wọn bá ti ní sùúrù láyé yóò padà jèrè. tẹ́rì ní ìgboro báyìí wọ́n mọ̀ gbà pé mo sápá. àmọ̀rẹ́ mi má lọ sẹ̀kọ̀tẹ́rì o ṣé o tó o bá lọ sẹ̀kọ̀tẹ́rì gbogbo oúnjẹ tó fún ẹ̀ tí wọ́n rà tán. àbọ̀ mi wọ̀ kí rà tán. kí wọ́n rà tán wọ̀ rà tán ẹjẹ́ àná oje àná ẹjẹ́ àná kọ́mọ́ bàárà tó fún ẹ̀ tán. <laughs> wá pẹ̀lú yín o. Rọ́láre. Rọ́láre. Wọ́n ṣẹlẹ̀. Pàtúntì. Bí mo ṣe rí ọ̀rọ̀ ilé ayé mi rèé o. Kí ló ṣẹlẹ̀ gan? Sista Debbie, Bradele, Sista Mary, ẹ wò àṣé ẹni tíjà òde bá òun ló ń pẹ̀lú àìlọ́kùnrin mo padà síbi èébì mi ni. ṣé tí wàá rí nísìnyí wípé kò sí ọ̀nà mìíràn ju ọ̀nà Jésù lọ nítorí wípé kí ni Jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè. ṣé ṣé Jésù lè gbà mí padà báyìí. bẹ́ẹ̀ ni bùrẹ̀ láàrin torí pé kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ẹ wọlé bàdà láàrin ẹ jẹ́ ká lọ rí dáàdì ẹ wọnú mọ́tò ẹ wọnú mọ́tò ẹ pẹ̀lẹ́. ẹ rọra o ẹ pẹ̀lẹ́. system wọ́n sí ọ̀bọ ọjọ́ àwọn èèyàn àwọn ará India bó bá ti sọ pé namaste ọ̀rọ̀ ti tán nù lórí ọ̀rọ̀ tèmi oró àmì àwọn fírẹ́ǹsì. tẹ́ ẹ bá wọn tí wọ́n pọ̀ táwọn ọkùnrin jókòó ẹ̀wọ̀n ẹ jọ kí lẹ fẹ́. kí wọ́n lè rí àwọn táyé káyìn wọn ni kì í méjì ò bẹ́ẹ̀ bá ń gbọ́. yéè ìṣàlẹ̀. Ah! ẹ ń tọ́kọ ní kàtó ṣe ìka ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́. ẹyẹ bá ń kí ẹyẹ mi ò gbọdọ̀ ké. mo bá ń gbọ́ ó sá prapra láti ìbàdàn títí dé lagos mo kọjá wá gidi ni. màmá ẹ sọ fún mi pé máa gbogbo ẹ. kó tó sọ̀rọ̀ méjì ọmọ ní ọmú ní fi ń ta ọmú ní fi ń ta ọmú òfowó. ọ̀pẹ̀ fọ́nfọ́n lọ́hùn bàbá funfun ló mọ̀ ọ̀ràn kí tọ́lọ́rùn ẹni ṣẹ̀dá ọmọ Ọ̀rúnmìlà. ṣé rárábìnrin tẹ̀ ń wò yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò tí ì rí nǹkan kan. màjá kí ló ṣẹlẹ̀ díẹ̀ ah! níbo kí ló ṣẹlẹ̀. ṣé rí gbogbo àwọn church members wa pátápátá kò sí kọ̀ọ̀kan tó dìde ìrànlọ́wọ́. ṣé rẹ́ni tó bá ti yẹ̀yẹ́ òjíṣẹ́ ọlọ́run àbí ẹni tó jẹ́ wípé ọlọ́run ló ràn níṣẹ́ bí ìgbà téèyàn bá ń yẹ̀yẹ́ ọlọ́run. ẹgbẹ́nu sọ̀hún jáde bíbélì ní gbẹgbẹgbẹ àwọn ibi tó bá ti dùn mọ́ ilẹ̀ máa ń kóòtù ní báìbù tí wàhálà bá ṣé gbogbo èèyàn tí mo kó wá sí ìgbà gbogbo wọn ni mo fẹ́ ni. owó ìjọ tá à ń da àwa là ń dáwọ́ ìjọ yìí kẹtù mú nú ẹ kẹtù fún wa irọ́ ni ogun ẹni ẹni fún wa nú ẹ olúwa ló máa da. ìwọ Ọlọ́run ṣé owó mi ràn ni irọ́ bàbá kọ́lẹ́dé ògbúdọ̀ tó rò promise mi pé máa ṣe 你一个。